dáa ohun tọ́nà ọgbọ́n fatọ́lá ẹ̀dá wá ní fún tó tó méjèèjì ọ̀rọ̀ mi yé wa gbogbo táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣáájú tí wọ́n ń wáyé fún wọn àtó sánmà bẹ́ẹ̀ náà níbẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọn àtó ilẹ̀ tó ní jẹ́ máa wọ́n wọlé ẹ̀mí àmì tó bá ṣe pé àwọn nǹkan wọ̀nyí ọlọ́mọkọ bá tó láàrin ká lọ́ọ́ dá wọn àjẹ́ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí kọ́láyé mi yìí wa bóyá kí n mọ̀ báyìí. àwọn onímọ̀ wọ́n ní kí ọlọ́wọ́n bá wa kọ́lá rẹ̀ dá ẹni tó bá wà tó wà olùbáyà tí bàbá ṣe fi ẹ̀kún alẹ́ yìí rọ̀ṣọ́. wọ́n ní kí ọlọ́wọ́n máa ń fi àwọn ááyà tá à ń kà lọ́wọ́ yìí níbi ń ṣe ẹ̀rí pé ìgbéǹde ọ̀sọ́gbọ́n ìtọ́ni torí pé ọmọ ẹ̀dẹ́ nìyọ́ máa wọ wípé bóòlù ọlọ́mọ owó ti gbé wa dìde wọ́n yí ilẹ̀ ìtọ́ọ̀mà wọ́n ti yà wọ́n mi. ta ó tún jí ẹ̀ẹ́dọ̀ tó ti kẹ́ fún tó ti jẹ àmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti kẹ́ bọ́tá tí ò sí mọ́ káàrí mọ́ ta ó tún gbé dìde. ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ìbáṣetọ́ ọmọ bá fi sàánú ní mọ́ ọlọ́run bá wa fẹ́ gbé yíwa yí pé òun lòun ń dá wa lákọ̀ọ́kọ́ ìgbà tó ti jẹ́ pé òun lòun ń dá wa lákọ̀ọ́kọ́ mu àti dá wa àti gbé wa dìde lẹ́yìn ẹ̀yìn ẹ̀kú kò lè gbé wọn lára wọ́n kú wa nílá ní ìyá bẹ̀dá òun wáyé kọ̀ òun máa yọ ẹ̀yìn ọlọ́run ló ń ṣẹ̀dá òun lòun bẹ̀rẹ̀ òun lòun bẹ̀rẹ̀ àṣìṣe lè ń lọ́kọ́kọ́ dá wa ìgbà tó ti dá wa tán bá a bá kú tán ọmọ ìgbà yìí yóò tún dá a padà bẹ́ẹ̀ dá ọlọ́wà ni wà wú wa wà ní alẹ́ yìí dídá yín padà dé alẹ́ yìí tiẹ̀ ti kú tán ó tún rọrùn ju kásẹ̀sẹ̀ bí bàbá ẹ̀sẹ̀ láyé tuntun lọ ó tún rọrùn. ọlọ́run fi àwọn àyà yìí sẹ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́run bá yẹ pé òun ni ẹgbẹ́ tó sì tó lórí kò lọ́dà yìí tó bá ṣe kí bóun lọ́dà wa lóòótọ́ àti bí wà lọ́ bára yìí jẹ́ lọ́lọ́run bá fi ní wípé lọ́lọ́run ọlọ́ni iná ìlàdí àṣẹyà ha lámù ṣíbí ìmọ̀mọ̀ta ọlọ́ni ẹni ó di eléyìí padà tó di ilẹ̀ tó ti kú padà lámù ṣíbí ìmọ̀mọ̀ta ọlọ́ni yóò jókòó ìdílé nìkú ẹ̀ ọ̀rọ̀ tí bàbá ṣe kí sọ. ń fi àwọn nǹkan ń ṣe ìfìbáàtú àlùbá bàdà lọ́wọ́ àlẹ́ òbí àlẹ́ lẹ́yìn. لم يهدني ربي لأكونن من القوم الضالين ìgbà tó bá sọ lẹ́yìn ọ̀tọ̀ òun wá yọ láàárọ̀ wá ní jẹ́ ìgbà tó bá ti fẹ́ lẹ́yìn náà tó bá wọ̀ nígbà wo ìrọ̀lẹ́ ìgbà tó wá wọ̀ nírọ̀lẹ́ 啊 ẹnìkan ló ṣe dáhùn àkínní ẹnì yẹn lè mí dojú mi kọ àní ìfà kódà ìdíwò ni wọn bàbá àdàbí rẹ ṣe èmi ò tó pété tí bá ti ń wò yín wọ ọhún ń sẹkọọ nù ìbéèrè sínú àwọn sẹkọọ ọlọ́wọ́n ọmọ ọba tó láàárẹ̀ jẹ́ wọ́n yẹn mọ̀ mọ́ ní dù pẹ̀lú ọlọ́run ní dù ní ohun tó yẹ wò yí pé ntọ́nà ń lè ṣe fún ìyàwó náà lè ṣe ohun tó yẹ wò yí pé ntẹ́yà fẹ́ dà lọ́wọ́ ọlọ́run náà lè fún yàn ní dùn ọlọ́ọ̀ni ẹ bá mú àwọn ní dùn oríṣiríṣi pẹ̀lú mi ọlọ́ọ̀ni wà á ń lò nígbà àwọn tẹ́yìn náà sì mọ̀ pé kò sí nǹkan náà tọ́tọ́rọ̀ kò sí tọ́tọ́rọ̀ 把那。 nígbà tó jẹ́ wọn láti lórí bàbá rẹ̀ ló wọ́n lórí bàbá òun. ọ̀yà ìsìn wọ́n ní ìdààmú òsì wọ́n rí bí àlè wọ́n bẹ tí bàbá bàyà rẹ̀ ṣe nà kí n bí su bàbá rẹ̀ jẹ. òkè gbogbo ìgbà tí sẹ́yìn wò sọ pé lọ lórí bàbá rẹ̀ wà wọ́n bí àlè wọ́n ní sọ pé lọ lórí rẹ̀ wà. pẹ̀lú sẹ́yìn wò bá ń sọ. tọ́ba ni ọmọ ìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu olóòmà ń dórí. wọ́n yẹn wò bí nígbà tó wá gé orí yẹ ẹ wá mọ o nínú ìṣèlú àgbẹ̀fẹ́ nìkan bá ń bá ya rẹ sùkúrò tó bẹ̀ kó kúrì. ó lè wọ́n ní ẹ ọ lè wọ́n lọ́wọ́ ní ojú yẹ ìjẹ́ ẹ lè ẹni gbé lọ ní ìjọba kì í ṣe kó ń gé orí yẹ ìsáàbù káwọn aṣọ pé ẹ ṣe kó bá ti wọ̀n lábó ṣe kó yà yẹ tá ló lọ́ máa kó gé orí yẹ ó orí ti yẹ. ọ lè wọ́n ní èèyàn àwọn ọba ń ju ìyá yà méjèèjì láìláì náà lọ olùsìn méjì ní abẹ́bẹ̀ lọ láìláà àti ìlàlọ́ àlọ́fíù pàdésìmá ọlọ́run ọ̀pọ̀ ọba tó láàrin láyọ̀ láìláà ó ní gbogbo tí ó dé òòsà ọlọ́run ẹ̀dùn ọjọ́ sẹ́fún ní ìlàlọ́ ó fi fi máa jọ́sẹ̀ rí ẹ̀kọ́ rẹ̀. níbẹ̀ ó ní owó àwòdú rọ́bà ìfìbátù ìfìbátù ilà lọ́rùn ó wá débi ó ní fàlà tàbí àlù lílà àlùdà. láyé láyé aláwọ̀ pé àyàbí kí ọmọ tẹ̀lé ìwà ìwọ̀n tẹ̀lé ìwọ̀n tẹ̀lé ní pọ́blẹ́mù dáa níbi wípé ní sáwọn ẹ̀ bá gbá kí wọ́n àti èyí ní èèmọ̀ wípé ó yẹ ká tẹ̀lé mọ̀túmọ̀ rẹ̀ tó wá yẹ ká mọ̀túmọ̀ kùránì ní láàbàbẹ̀ láyé aláwọ̀ yẹn mọ̀ ní sísẹ́ ní nígbà kùránì yóò máa tẹ̀lé sí yóò máa sọ pé àkúmọ̀ tó kù wọ́n máa bá rẹ̀ lẹ̀ ó yẹ ká wòye kí ló wà ní oúnjẹ yóò rò wá àwọn àníyàn tó jẹ́ bẹ́ẹ̀ ó ní mo ti wà náà ní kàfà ó mọ̀ sùn sáà ṣé máa sọ kó kiri ń palẹ̀ mú ọlọ́sàbà ọ̀sùn ní fi máa ní wọ́n fi máa dùn lójú wa bàtà àwọn ọmọdé yóò mú àwọn ìwà ní kàlàkà gbogbo jẹ́ ẹ̀yìn ọ̀gá méjì náà ó ní ojú gbogbo ìrẹ́ lákùnrin wọn wá ní oyè lọ ó gùn tá a bá sì dúró tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ ní òsì fúnra wa nígbà tá a lọ kàlà tó ló ń tàǹdọ̀ ló ń sọ ó di à ìmọ̀kùnrin ajá àwọn tó máa rẹ̀ kékeré wá ń wí ọlọ́run bá gbára wà wá gbára lọ́rọ̀ wá sáré lọ́sọ̀rọ̀ ọjọ́ ìgbòho àbúrò ètò ìgbàgbọ́múra yín ìgbàgbọ́múra yín ló gbé ẹ̀wọ̀n tẹ bá mọ̀ fẹ́ tọ́jú ẹ̀ mọ̀ tọ́jú ẹ̀ láyé ẹ̀wọ̀n bí atọ́jú lórí irun ni a. Ah! bá wá sáré tó sàkàkiri ìjẹ́ wa ń kà lẹ́yìn wá jà lẹ́nu mi ò gbọ́ tẹ̀ wí ó ti dí bàjẹ́ ìgbẹ́ bá tó sọ ìyẹn máa sá bá wúlọ wà báyìí mẹ. fàlà àtàbí àlù ìlà ìdáadáa ọlọ́run bí ọlọ́run mú àwọn olùkẹ́kẹ́ látẹ̀gbẹ́ ọlọ́run ọlọ́run lẹ́gbẹ́. torí wípé àwọn tí wọn àwọn tó gbéra wọn lọ́dún ọba lánàá ọlọ́run já wọn wéwé ọ̀gá ni wọ́n fi ra wọn. fi ra wọn lọ sí ọlọ́run yẹn kí ana rabbukumul a'la ọ̀sọ́rọ̀ ọ̀bà tani tuntun olówó lọ́lọ́ tó dájà tani lọ olówó bá fi ní ìwé sọ̀rọ̀ ó sì sọ̀rọ̀ sì sọ̀rọ̀ olórí bàbá àwọn ọ̀dọ́ àwọn. lẹ́nà lẹ́nà ìlú wọ́n ti wá sí ibi ẹ̀ báyìí wọ́n ti bí àṣẹ rẹ̀ wọ́n ti wá ju wa báyìí. wà iná lájà ní ẹ̀rù ṣáàbù títí làwọn náà ọkà ń kà kọjá akóló òun lo ogun yóò rán ìyàtọ̀ wọ́n wà ní sẹ́kọ̀ lágbé ẹ̀rọ wọn bá wọn wà ní kí ló ń sè àwọn èèyàn ọ̀nà wà ní ó ti sọ pé àjọjà ni ló ń bí mi lọ́nà wọn bá ti padà sí. wà iná lájà ní ẹ̀rù ṣáàbù wà iná alájàmí ìhàbẹ̀rù gbogbo aládọ̀dọ̀ gbàdà àádọ̀dọ̀ gba ìdààmú délé ìdèmí náà nyàmọ̀ ọlọ́run ti parí sẹ́yìn.

ìgbádùn àti ayọ̀ rẹ̀ adébíkú fílẹ̀ ẹ̀yìn ó máa lọ fún un. kàdáàlíkà wà àwòrán náà ha ọ̀hún àhọ̀ ọlọ́ọ̀ni gbogbo ọlọ́run ní káwọn ní òdùgbò ẹ̀ lẹ́yìn. gbàgbọ́ ọlọ́run gbogbo tọ́lọ̀ bá fọ́ lọ́la gbà ìlú bàbá rẹ̀ ìlọ́nà wà ní musa ta ní musa ọmọ ọ̀dọ́ rẹ̀ ọmọ tó sáàlì àti àwọn ẹrú ẹ̀ tẹ́ ń bá arúgbó tẹ́ ń bá akọ́lé àwọn nílé lọ́wọ́. bá mọ ọlọ́run lọ́lọ́run bàbá láwọn kankan àwọn kankan àwọn kankan àwọn kankan èyí kí lè dáhùn sára káàkiri ìjádà àkọ́mọ́. ẹ̀rù fìràwọ́n náà gba musa ọmọ pàlágàrà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé fìràwọ́n náà ẹ̀rù fìràwọ́n náà ọ̀dọ́ tẹ̀lé musa ẹ̀rù fìràwọ́n náà di ẹsẹ̀ kò sí bí ó ṣe lọ́mọ́ ọlọ́lọ́ náà ni wọ́n sọ bá ṣe rí o òkú ní nǹkan mi kò sí lọ́sàn kò ní pé kò létè kò lọ́gbọ́n ọlọ́ni àwa aránsẹ́ sí gbígbé àná lọ́rẹ́ ìyá sọ́ọ́ ìyá ìlú máa ọ̀yà ọ̀pá tó ń lọ́wọ́ náà ló fi dára fi náà wò bẹ́ẹ̀ bá fi ọ̀pá lò ó sí àwọn ìlú ojú ọ̀gá ta pa ọ̀ lásán ọlọ́ni fa ọ̀pá làkọ̀ ó lù sí bẹ̀rẹ̀ sí ní ìlànà ọ̀lànà ìdílé méjìlá lọ́mọ ẹsẹ̀ yóò sì lànà sọ́nà méjìlá. ọ̀nà kan pé wọ́n á gbá ààyè àwọn oníjà sí fèrè àwọn ọ̀nà náà ní bódò ṣe ń lanu lọ́ọ̀kan olóṣù àwọn adúlọ́ sọ fún àwọn ẹ̀yẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rí bódò ti ń lanu orí bọ́lọ̀ ń bọ̀ ọmọ odò mọ̀ pé lọ́lọ́ ẹni ò tí ń ọlọ́wọ́ bá parí iṣẹ́ wọn pátápátá alẹ́ mọ́ sáwá lọ́nà ní wọ́n àzùbáfúnà fámìlì àfàlì ọlọ́ni àwọn tí ń lé wọn bọ̀ ajẹ́ káwọn náà súnmọ́ ìlú náà dáadáa wọ́n ti súnmọ́ dáadáa ah! ọlọ́wọ́ bá mọ́ mọ́ àwọn ọmọlá ìjọba ilẹ̀ mọ́ ah! mọ́ àwọn ẹ̀ àwọn musa ń dá àwọn ń dé tí odò àwọn musa ń dé parí odò lọ́wọ́ àwọn nígbà wo láti wá òbí ọlọ́gbọ̀n wá sọ ọlọ́wọ́ mọ̀já sùn dẹ́dẹ́ yín o lókun kan náà yẹ yín o àwọn tó lọ wú àwọn táwọn kan máa ń wá bí yín o àwọn méjì kan àwọn ẹ̀ màmá nígbà wo kọ́ wọn ti sára kàlí kàlá yín ti rẹ́tì rà wọ́n lọ wú ẹ wọ́n bá wọn jẹ lọ kóòtù ẹ bẹ̀rẹ̀ lánàá sọ́nà ni mo wá gbé sáà lọ́jọ́ ọ̀tá rẹ̀ ẹ̀ ẹ̀ ń jẹ́ ìsàgìrì njẹ́ o gbọ́ òní ìdílé kọ́ ọkọ àti èkú dáadé bá ti pé àlọ́ ọlọ́run ẹni tó ń ṣáájú pé yọ là yọ sọ yóò sì gbẹ kó lè sọ́ra rẹ̀ yẹn méjì pé ọmọ ọ̀dọ́ ní à wọ́n wá ní ìsàlẹ̀ wá ní kóòtù ní ọ̀sẹ̀ ilẹ̀ wá lọ́wọ́ kò lè yára rẹ̀ adájọ́ àdìgbò. nílà ìlà ìlà ìlà ọlọ́dún ẹgbẹ́ fi ìjẹ́jẹ́ fọlọ́run pé ìjẹ́ kò lẹ́gbẹ́ kò lẹ́gbẹ́ kò rọrùn tí nǹkan kan bá ونبى محمد صلى الله عليه وسلم قل حق على الله ألا يرتفع شيء إلا وراءه أنا بني كتبوني سي يقولون قالوا لي قد بلا رجع لا يسبول الله بيجا كم عليه كم عليه أبي كارورا أبي كارورا فلا تجعلوا لله láyé láyé lọ́wọ́ pé o ní ó kéńtà àsìkò ọ̀dùn kì í sì fún ẹ láyé láyé lọ́wọ́ torí àmì ìyá pọ̀ síwájú lé gbá ní ó kéńtà àsìkò ọ̀dùn bàbá o ti kọ́ tó pọ̀ sí mọ́tò ọba bí ọlọ́run kò sí ìdí wọn láyé láyé lọ́wọ́ méjèèjì ni o 说啥子？ yín ebi ọgbà sínú lẹ́yìn àwọn katapọ̀ tó sọ wọn ìjọ ìjọ sínú tí tí ó dọ̀ àyàbáyà ǹjẹ́ nítorí kọ́kọ́ mọ́ba àjà àwọn ọmọdé bá wọ̀ ọmọdé àwọn ọmọ àwọn ètò ìjà àyàwó ilé àti mà àgbàlẹ̀ tó wọn. bàbá jẹ́ bẹ̀ tìmí náà yóò máa jẹ́ ààyò orúkọ oyè ní fìràwọ̀ kìí sọ wọ́n tí wọ́n jẹ́ fìràwọ̀ náà ti mú sálọ́wọ́ yàtọ̀ tọ́ọ̀gì náà lọ́pọ̀lọpọ̀ wọn sábà máa ń jẹ orúkọ oyè níbi tìmí òun ni kìí orúkọ ìyá mẹ́ta ìtàn torí yíyá ìkásí ara rẹ̀ nínú yíyá tọ́ọ̀gì ọwọ́ àpàlẹ̀ àrọ̀ ayé náà

sọ àgbè nǹkan bí tó bá tọ́ sílẹ̀ ní ọ̀tọ̀ sí ìbẹ́ tó bá ní ìkójà pẹ̀lú ọ̀gbọ́n ọjọ́ lọ́dọ̀ torí gbà mí gbọ́ kùtù bá àyè mẹ́ta tó tó bá ní pé ọ̀yọ́ lọ́dọ̀ òun bàbá wa jó kí tó bá kọ̀kọ́ yọ tó tó jẹ́ fúnra rẹ̀ náà yóò bá àkàtà sọ̀rọ̀ ẹ má bẹ̀rẹ̀ jẹ́ sì já sí ọ̀rọ̀ púpọ̀ àtàkókò àtẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀sìn ó ti lọ ráìsì òní ìní ẹ̀rọ dá lọ́lọ́ọ̀dù tí ẹ bá ti ṣe kọ̀ọ̀fọ́ ṣe ẹ̀ fún ṣe ọlọ́ọ̀dù kọ́lá tí ẹ bá fi ọ̀sìn tó bá rọ epo sí lórí ọlọ́ọ̀dù gbàgbà àtàjẹ́ ni àwọn parí ẹ̀ lọ́ba ká lọ́ba àwọn tó sá fún wa ní ìjọba wa rárá wọ́n wà sọ́dá mi lẹ́jọ́ ẹ̀rí bá wà bá yà fún yọ́wà tó sá fún yòó ó ṣe é ṣe kó ṣe pé bóyá ó ní bóyá ó ní ìkẹ́kẹ́ pẹ̀lú mọ́. ẹ kí ló ṣẹlẹ̀ àní kí ló ṣẹlẹ̀ tó tutù sá fún. àwọn ọmọ wa láti wọ̀nyẹn wọ́n sálámù tán yóò wá wá yóò àmàdá rẹ̀ ṣùgbọ́n yóò tó sá fún pẹ̀lú wọn wọ́n wà máa kí òun lọ yóò máa kí òun yóò wà tó sá fún wọn ẹ bá sọ̀rọ̀ ní olùkóso ayé ọ̀gbẹ́sáfù ẹni bá ti gbé sáfù lọ́wọ́